والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته نعم يقول المؤلف رحمه الله تعالى في الحديث الواحد والستين وسبعمائة وعن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وآله وسلم لا تلقوا الجلب فلم تلقي فاشتري منه فإذا أتى سيده فإذا أتى سيده السوق فهو بالخيار رواه مسلم وعنه رضي الله عنه قال نهى رسول الله صلى الله عليه وآله وسلم أن يبيع حاضر اللباس ولا تناجشوا ولا يبيع الرجل على بيع أخيه ولا يخطب على خطبة أخيه ولا تسأل المرأة طلاق أختها لتكفأ ما في إنائها متفق عليه والمسلم لا يسم لا يسم المسلم على ثوم المسلم alhamdulilayi àwọn àdìsí méjèèjì wọn náà jẹ apá kan nínú àwọn àdìsí tó wá lórí nǹkan tó rọ̀ mọ́ káràkátà àdìsí alákọ̀ọ́kọ́ kò yàtọ̀ sí àdìsí tá a kà kẹ́yìn àyàfi níbi ìparí rẹ̀ àdìsí tá a kà kẹ́yìn wọ́n jẹ́ àdìsí ibn Abbas radiyallahu anhuma anabini la talaqaw ar-rukban. ولا يبع حاضر لباب لا تلقوا الركبان ẹwọrọ lọ máa pàdé àwọn ẹni tí ń kọjá bọ̀ wá ní òlu gba ọjàrà lórí wọn lọ́nà kan tó délé. tẹ́ bá wo àdéhìí tí wọ́n wọ àwọn àjò wa lónìí náà. ànábì sallallahu alaihi wa sallam ó ní la talaqaw al-jalab ẹ ò gbọ́dọ̀ lọ máa pàdé àwọn ẹni tí ń kó ọjà bọ̀ wá náà lò jálẹ̀ ẹni tí ń kó nǹkan bọ̀ jálẹ̀ bẹ̀ yẹ bò jálẹ̀ bẹ́ẹ̀ ni ẹni tí lọ kọ́ lọ kó ọjà wá láti ibì kan ọkọ wa sílùú ẹ gbọ́dọ̀ lọ pàdé rẹ̀ lọ́nà láti ra ọjà yẹn lọ́dọ̀ rẹ̀ ṣáájú kótó kó wọlé nítorí pé ìyànjẹ ń bẹ́ńbẹ̀ lágbọ́n méjì ìyànjẹ alákọ̀ọ́kọ́ oná ìyànjẹ tí ó ṣẹlẹ̀ sẹ́ni tí ń kọjá yín bọ̀ tí ó tà ń takuta òkúkú tí ìmọ̀ ń tọ́jà ń sọ ẹ̀yin tẹ́ ń sè ń tinú gbòòrò bọ̀ ẹ̀yin mọ̀ ń ń wí tí ò bá sáǹfà níkan bẹ̀ fún yín ẹ̀yin alọ́ sẹ́gbòrò rẹ̀ fẹ́ rà lọ́wọ́ rẹ̀ àǹfààní tó wà ń bẹ náà ni wípé ẹ̀yin ọ̀rà lọ́pọ̀ nígbà tó ṣe pé wọ́n máa gbọ́dọ̀ àǹtí wọn tó ń gbòòrò bàtà ìgbà wa kó dé ẹ̀mọ́ àtà lọ́wọ́n gbogbo ìyẹn jẹ́ ń bẹ́ ń bẹ̀ sẹ́ni tó ń kọjá bọ̀ ẹ jẹ́ kó dé nù lù kó rí nítọ́jà ń sọ kọ́ta bí o ti ṣe pé àti bí o ti ṣe jèrè jù ó sì ṣe é ṣe ń gbà míì tọ́jà ike àǹfààní bẹ́ẹ̀ náà fẹ́ni tí ń kọjá bọ̀ kọjá pé ìnira bẹ̀ ẹni tó wá tó wá ra ọjà lọ́wọ́ rẹ̀ lọ́nà ní òfòrífà wọ́n ń kọjá bọ̀ wọ́n wá sáré lọ sẹ́bùrù wọn pípọ́n tó kó wọ̀lú o wọ́n rà lórí wọn àsìkò tí wọ́n fi náà lulẹ̀ iye tó ọmọ fún wa ń tajà yẹn ọ̀tọ̀ kótó di pé dúnadúrà ọ̀rọ̀ ọjà yẹn ọmọ kò bọ̀ wá sínú ìlú àwọn míì ti kó wọ̀lú ó ti dínwó wọ́n ra ẹyọ kọ̀ọ̀kan lórí seventy seventy naira lórí kótó bá dé nílùú one twenty lẹ́ẹ̀mẹ́ta kótó di pé ó dé nílùú àwọn kan ti kó dé ó ti di ọ̀pọ̀ pọ̀ wọ́n káyọ̀ ọmọ wa kó fifty fifty naira wọ́n sì rà ní seventy seventy naira khasaara ṣùgbọ́n nǹkan wọ́pọ̀ jù oníkó ìnira abẹ ẹni tí ń kọjá abọ̀ ní òfòrìfà eléyìí lọ́pọ̀ jù nítorí pé èyí tó súnmọ́ jù ní pé ẹni tó wá rà ọ́ òun rà lọ́pọ̀ ju iye tó ń tì ọ̀bá ta lọ tó bá kó dé gbòòrò bó tilẹ̀ jẹ́ kó tún lè ṣẹlẹ̀ bí mo ṣe wí náà àmọ́ òun ò ní pọ̀ bíi tala kọ̀kọ́ yẹn ìnira agbọ̀n kejì mo náà ní ìnira sẹ́ni tó lọ rajà lórí ẹni tó ń kọjá bọ̀ wá ní òlu ṣáájú kan tó kó wọ̀lú ìnira tó kó bára lò àwọn amáyélé àwọn mẹjẹ kí ìsẹmí ọrọrùn làwọn ẹni tí máa lọ sẹ́bùrù ẹni tí ń kọjá bọ̀ tí wọ́n gbára lórí rẹ̀ kó tó kó wọnú lò nítorí pé lẹ́ni tí ń kó bọ̀ tí ẹ bá lè ṣe sùúrù tó bá fi lè kó ọ náà lò kò ní burúburú títí ọwọ́n bíi tàwọn aráàlú wọ́n bìbì kan jálẹ̀ tó yẹ pé yóò dínwó sí i táwọn èèyàn ń ta nù gbòòrò táwọn èèyàn bá ta sixty sixty naira òun lè máa wọ pé ó pé nǹkó wọn ta fifty fifty tó rọ̀ wọ́n nílé tó wọ́n sùn tó máa ń ti ta tẹ́tẹ́ ìtàkùn kó wọn máa lọ ni torí tó ń bá tó gbówó kó wọn gbé sunbi kan dé wọn lè gbé owó mọ̀yàn la torí ẹ̀ pápápá ni nǹkan yẹn wàá di àwọn èèyàn lọ́rùn so ẹni tó wá lọ gbọ́ ọjà ara lórí rẹ̀ kó tó gbé wọn lóhùn ó ti kó nira báwọn èèyàn lọ́nà méjì nígbà tó ṣe é pé ẹni tí ń kó ọjà àbọ̀ wá ní olóhùn rere lọ́fẹ́ fi ṣe gbogbo aráàlú torí tírú rẹ̀ àtirú rẹ̀ àtirú rẹ̀ ọ̀bá sí ìgbésí ayé òní rọ ìgbésí ayé òní rọ nítorí pé gbogbo nǹkan tẹ ní nílùú kọ̀ọ̀kan tẹ máa ń gbé láyé tó bá pè nǹkan ọgọ́rùn-ún lẹ bá ní ẹ rí i pé ní local level ẹ lè má lè produce ten percent ìlú míì ìlú míì orílẹ̀-èdè míì ni wọ́n ti máa kó àwọn nǹkan tẹ̀ nídìí wa. torí ẹ̀ ló ti jẹ́ pé tí ń kọjá wa orí ńlá ni ti ń ṣe wa. lọ́sí pé èrè ni wọ́n wá o ṣùgbọ́n táwọn ọ̀bá kó wa kò sí nǹkan kan tí ó ṣe. torí ẹ̀ tó bá wo àyíká rẹ̀ tó bá wò láti ẹ̀wù tó wọ̀ lórí ìfìlà tó dé lórí bàtà rẹ̀ àtàgbò rẹ̀ ó ní kíkẹ́ máa sọ fún kálukú nínú wa kó padà síbi tó ti wá ẹ̀rù ń bà wá pọ̀pọ̀lọpọ̀ ọ̀bọ̀ o torí gbogbo ẹ̀ sí ìtara sí àwọn ẹrú ọlọ́ǹkan ní kó wa àwọn ẹrú ọlọ́ǹkan ní kó wa ó túmọ̀ sí pé orí ńlá ni wọ́n ń ṣe fún àwọn èèyàn tó ẹ bá fi wọ́n lẹ̀ gẹ́gẹ́ bí àṣẹ yìí oníkálukú kọjá rẹ̀ wọlé kọ́ tàbọ̀ bá ti ṣe pé yìí. kọ́nìkàlùkù ọkọjà rẹ̀ wọlé káwọn èèyàn rà lọ́wọ́ rẹ̀ bí wọ́n ti wọn. Islam ọ̀fẹ́ kẹ́mìkan sọra rẹ̀ dálágàtà láàrin àwọn èèyàn gbèsè ayé yẹn ó ti le jù ẹni tó kọjá wa wọn lára òkú ni kọ̀gbọ́n bó ti da àga náà ni ẹni tó wà ń gbòòrò ni wọn wọn ẹ àwọn èèyàn lẹ kọ́ lọ́wọ́ máa rọ apá kan lọ́rọ̀ gbára apá kejì torí di eléyìí báyìí àwọn àlọ́ máa gbọ́ jàrà lórí ẹni tí ń kọjá bọ̀ kò sínú ọ̀nà tẹ́bá sì wọ́wọ́ ntí wọ́n máa sábà gbára lórí ẹni tó ń kó bọ̀ kó tó kó dé èyí tó pọ̀ jù lóúnjẹ oúnjẹ wọn máa sábà gbára. lórí ẹni tí ń kó bọ̀ kó tó kó dé gbòòrò àgbẹ̀ ní ìsìn ọwọ́ ní oko rẹ̀ wọ́n sì wọ apẹ̀rẹ̀ méjì ẹ̀gbẹ́ lásán ọkọ ìyàwó tọ wọ́n sọ pé àwọn dọjà káwọn tó tà á rí nínú àwọn èèyàn èèyàn oríṣi méjì tí máa dá wọn dúró ẹjọ́ fẹ́ rà fún lílo ara rẹ̀ ẹni tó fẹ́ rà tuntun ta. tó bá ti pẹ́ ẹni tó fẹ́ rà fún lílo ara rẹ̀ ni òfin tó burú kábíyèsí ń kọjá bọ̀ kọ́ta fún un bákan náà nǹkan kan burú nínú kó náà rà lọ́wọ́ rẹ̀ nítorí kọ̀fẹ́ fi rírà tó rà á ti dí àwọn èèyàn lọ́nà láti rọ́pọ̀ rà ń du àti rọ̀pọ̀ fún ara rẹ̀ kó lè bá a lónìí yàtọ̀ sẹ́ni tó fẹ́ rà tó nù tuntun ta mo rò pé ń yé wa nìsín èyí tí wọ́n kọ̀ fún wa ni ká rà á pẹ̀lú ẹ̀mí táwọn náà ṣe kí ni á tún ta àmọ́tá bá pàdé ẹni tó ń kọjá àbọ̀ tá a rà nínú rẹ̀ fún lílo ara wa eléyìí kò sí tó burú mbẹ nítorí bí ó ṣe fi ẹ̀sọ̀ ta tó bá kó dé gbòòrò náà ni wọ́n fi sọ̀tà nígbà tí ń ta fún wọn ní tí ń yọ ọ́ tí ń yọ ọ́ tà fún ọ nínú rẹ̀. yàtọ̀ sẹ́ni tó fẹ́ pé gbogbo ẹ̀ gbogbo àtọkọ̀ àti gbogbo ẹ̀ njọ́ àbẹ̀ mọ́ fẹ́ rà. generally irú àwọn eléyìí àwọn ni máa gbá ẹni tí ń kọjá bọ̀ mu. tó lọ́ba wá lò ní nǹkan ṣe nù gbòòrò kóhun tí máa lọ tó bá ti lè tajà fún un. tí ò bá ṣírò àdéhìí yóò sun ẹ̀jẹ̀ àdéhìí yìí ló mọ́nà àbáyọ wa nítorí pé nìsín wọ́n ra pẹ̀rẹ̀ tomato kọ̀ọ̀kan kọ̀ọ̀kan kọ̀ọ̀kan lọ́dọ̀ lórí one fifty one fifty one fifty one fifty bí ọ̀pẹ̀ wọ́n kọ̀ kó dé kan lọ́jà ni wọ́n tó lẹ́ta lẹ́ta ẹ̀ wá kó mẹ́ta pọ́ùn ó ti lé lò six hundred naira à sẹ́yìn kó bàbá ń tò má yọ ọkọ̀ ọlẹ́rìn ni yóò pé one fifty six hundred divided by one fifty akọ̀rẹ́ mélòó mẹ́rin owó apẹ̀rẹ̀ mẹ́rin tó fi rẹ̀ yọ̀kan owó apẹ̀rẹ̀ mẹ́rin tèmi ní fi ń tẹ̀ yọ̀kan bàbá pawó yóò ní jẹ́ lálàáfíà tẹ <laughs> ọ pé ó ṣe pé kó tó lọ torí ẹ ìlú ti jẹ́ pé ẹ̀sìn Islam onílà bọ́rọ́rọ́ wọlé àbẹ̀rẹ̀ àrùn ẹ máa ń ní àwọn yẹn lára ẹjọ́ kó dọ́jà ẹjọ́ kó dọ́jà kọ́ta bó bá ti wù àdéhùn asọ̀kọsọ máa ń tolọ́ kìyà ẹnikẹ́ni tí wọ́n bá wá pàdé lọ́nà òun kọjá bọ̀ wọ́n wá pàdé rẹ̀ lọ́nà. فاشتري منه وسر وجهة قبل يد فإذا أتى سيده السوق كان تنوار وجلوري ركتوك دجا تبوا دجا فهو بالخيار أياتي ستواصل أنتم تعرفون تعمى أيوة سلة سلة مو تتعمى تتعمى àyè wà àdéhìí lọ́mọ náà àbáyọ wà ẹni pé bẹ́ẹ̀ bá ti dọ́jà tà dọ́jà wọ́n ti ra àpò ráìsì one hundred nínú tírélà tí ń bọ̀ wọ́n rà lọ́wọ́ rẹ̀ lórí seven five seven five wọn máa ń tí ayé chẹ́ǹgì mú wa lójijì bẹ́ẹ̀ kan ṣe dọ́jà ni lọ́gbọ́tẹ́ nìkan ná ráìsì ìlú ráìsì ọkọ̀ tí wọ́n tírélà sẹ́wọ̀n kó tírélà tẹ̀sọ̀ wọlé tẹ̀sọ̀ jáde ni ibi tí tírélà ti ń fẹsọ̀ wọlé ní bàbá tó kó láti bàbá gbọ́ tó nìkan ná ráìsì ẹ lọ ráìsì ẹ wọ́n rà ní à ah, eleven five ẹ ibrahim adakunto lónà náà bá sọ̀kalẹ̀ èló lẹ́sẹ̀ rẹ̀ eleven five ni àti ah, wọ́n máa fẹ́ rà tó mẹ́wàá ń kọ́ ọ̀dà àtàkùn ní eleven four fifty a seven five mọ́ lọ́kùnrin rà ìrẹsì tí mo ní mọ́ta fún ọkàn pẹ̀lú o ìrẹsì tọ́ ra ìntàmá lágbówó ẹ̀ àdéhì ló fún lọ́nà àbáyọ tí ọba tí ó rà àdéhì ni hypertension mọ̀ ẹ́ tí ọmọ ọgbọ̀n lẹ́ẹ̀kan náà ti gbogbo ẹ̀jẹ̀ rẹ̀ ọmọ ọ̀rọ̀ adúpẹ́ fọlọ̀ tó ń torí ẹ̀ ẹ̀ ń tí mọ́ ta fún ìntàmá tó hu ọbẹ̀ lọ́kìyà nínú òfin lè zọ́k wọ́n ní pé máa kọ̀ nǹkan tí wọ́n bá kọ̀ nǹkan ó máa ń túmọ̀ sí pé nǹkan yẹn ti di haram tí nǹkan kan ọba ti sẹ́rí rẹ̀ kúrò níbi jíjẹ́ haram haram náà ni ọ̀tún. wọ́n sì sọ yìí pé ó sì tún máa ń túmọ̀ sí pé tí wọ́n ti kọ̀tà ló túmọ̀ sí haram yẹn tí wọ́n bá fi lè ṣe yàtọ̀ bẹ̀rẹ̀ fàṣà ó túmọ̀ sí pé nǹkan ẹ̀sìn náà dáa ṣùgbọ́n àti fi sọ pé ẹ gbọ́dọ̀ pàdé ẹni tí ń kọjá bọ̀ ẹni tí wọ́n wá pàdé lọ́nà tán rajà lọ́wọ́ rẹ̀ kó tó kó dọ́jà tó bá di ọjà tán o àyè àti fẹ̀sà wà. tọ́ ǹjẹ́ kíkọ̀ tí wọ́n kọ́ bí yìí báyìí náà yóò kára hàn àbí náà yóò tàhárí yìí. wọ́n ní náà yóò tàhárí nìyí haram haram ni kẹ́ ẹ pàdé ẹni tí kẹ́ ẹ lọ pàdé ẹni tó ń kọjá àbọ̀ kẹ́ ẹ rà lórí rẹ̀ lọ́nà walakin an-nahy laysa li dhati al-manhiy anhu ǹjẹ́ ọkọ̀ fún wa ní kìí ń torí nǹkan gangan tí wọ́n ní ẹ̀ sí ọ̀ a ráìsì lọ rà tòmá lọ rà kí ni kí ni tó burú nù ara tòmá kí wọn tó burú nù ara ráì ṣùgbọ́n náà tí ìròyìn bó ṣe ráì wípé ọlọ sẹ́bùrú àwọn èèyàn ló fi rajà lórí wọn ìdán ìròyìn bó ṣe ráì ìlójú kí wọn sọ pé ẹ gbọ́dọ̀ ṣe nítorí nǹkan tó lè bí torí àwọn sọ wípé anáhìí hùnà lè tàrí kíkọ̀ tó kọ́ haram ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ lẹ́ẹ̀ tọ́bìlì fẹ̀tàdì òtúmọ̀ sí pé tẹ ẹ bá wá rà lórí rẹ o ntẹ ẹ rà yún àtúká ànítúká àmẹsẹlọ ànítúká àmẹsẹlọ ẹmẹsẹ àtẹfúrúlá wáyé lọ́wọ́ forí jù nítorí pé ìsìbẹ́ẹ̀tì xìyà lè bá ẹ̀. دليل على عدم فساد العقد بل على صحته nàbà sọ pé ẹni tó tajà ó lè fẹsà àmì ni lórí wípé ọjà tó ta wọn kìí ṣe ntàtùkà ó túmọ̀ sí pé títà tó ta wọn lálàáfíà ṣùgbọ́n wọn ṣe lọ́ngbọ̀nà tí wọ́n bá tà. a sì látọ̀jú ẹrú rẹ̀ náà. bàtàlà bisalòmá àdùsọ́nà sọ pé ẹ ò gbọ́dọ̀ sọ ràkúnmí mọ́lẹ̀ ẹ ẹ sì gbọ́dọ̀ sọ àgùntàn mọ́lẹ̀ lọ́nà tó ṣe é pé wàrà wọn á pè sínú ọyàn wọn wàrà tó bá wọn ń péjọ sínú ọyàn wọn yóò wá jẹ kó wọn dàbí ẹni tó wá ṣe ìṣújú fẹ́ni tó fẹ́ rà pé ah, ẹ̀ràn yìí ti sanra báyìí. wọ́n so má lẹ fún sẹ́kù púpọ wọn ò ní fún wàrà rẹ̀ èyí wọn àrò fẹ́ràn gbogbo ẹ̀ ẹ̀ ní nímọ̀ pé mílìkì lọ́wọ́ àná anabi sọlọ sallallahu alaihi sẹlẹ̀ ó lè gbọdọ̀ sí bẹ́ẹ̀ wọn náà yóò yàtọ̀ bí tààrí anabi sì lẹ́nu kẹ́ni tó bá ra ọ tó múra kúmi lọlé tó má mágùtàn lọlé tó wá fún wàrà rẹ̀ àdéhùn yẹn náà ń bọ̀ tó wá fún wàrà rẹ̀ fa huwa xìyà khiyar fa huwa bi khayri yóò wù tó bá wù nù méjèèjì inú kọ́ dá ẹran yẹn padà pẹ̀lú sọ́ọ̀n mẹ́ntẹ́mù múdù mẹ́rin dẹ́bínú kọ́ máa dípò mílíkì tí wọn náà fún káàkiri kìtú àbí kò sì fọwọ́ mú tó ọ̀rọ̀ àkútọ̀ kọ́lọ̀ kọ́nù ìdájọ́ tó bá pé ẹ má sọ̀rọ̀ àkúnmí mẹ́lẹ̀ ẹ má mú àgùntàn mẹ́lẹ̀ títí tí mílíkì ó fi pé sínú ọyàn wọn tó bá jẹ́ pé ẹ̀kọ́tọ̀bẹ̀lì fasáàdì ni ànábì bá sọ pé táàkiri bá ti túta ẹ̀sùn dáadáa dá rọ́bìṣì wọn padà fún wọn. ṣé eléyìí inú nǹkan jáde fi tọ́ka sí eléyìí túmọ̀ sí pé ẹni tó bá kọjá wọlé ìka dáadáa ló ṣe ẹni tó lọ sí ẹ̀bùrú rẹ̀ tó fẹ́ rajà ìmọ̀ lórí aburú lọ́fẹ̀ẹ́ sí tọ́ba wá sí kọ̀ọ̀bá káràkátà ń jẹ ṣùgbọ́n wọ́n ṣẹlọ̀ tẹ́ni tó tajà bá wá dọ́jà ààyè gbà láti sọ pé wọn tànú báwo ló ti fẹ́ sọ pé wọn tànú níta ọ̀tà fíìmù mi ti kó lọ ó ti kó lọ kò tí ì kó lọ ààyè àti sọ pé ń tàmọ́ wa nítorí pé ẹ̀tọ́ tí sọ̀rí àfọ̀n kò sí bàjẹ́ tó rẹ́sì tẹ́ kó lọ yẹn ẹ padà wá àwọn tòmáyẹn ẹ padà wá àwọn ẹ̀sìn bẹ̀rẹ̀ sí ní ìta ẹ padà. ní ìtààmú. irú àwọn ọ̀dà ti dá sí ilé ọ̀fẹ́ kò burú alẹ́ mi ọ̀tà mi ọba àdá ti dá sí ọba àjálajàlá n ìtààmú. sọ nílé ẹ̀kọ́ tó wà ń bí náà ní pé o ìlú kan tiẹ̀ lè lọ láyé tó nkọja táwọn ti ń kọjá wọlé kò lè ńbẹ náà dùà kẹkẹ máa ṣe fún ìlọsíwájú ìlú kọlà ń jẹ káwọn ọmọ kó àwọn ọjà alálùbáríkà wọlé yóò sọ pé hẹn táwọn náà lọ rà wọn sì wàá tà látàjẹ lọ́pọ̀lọpọ̀ wọn lè jẹ ọmọ àlú àwọn ọmọ sọlẹ àwọn ní lè ṣe léyìí àjòjì tí ó kó tí ìlú ó ti fi tí ìlọsíwájú yọ ọbẹ̀ nù àdúrà ẹ sì rí pé nǹkan púpọ̀ náà ni àwọn àjèjì náà ní kó wọlé nísìn tí wọn bá kó wọlé báwo la ti fẹ́ sẹ́mi kò lè rán tó léyìí ó túmọ̀ sí pé tijaratun min at-tijarat ọ̀kan nínú ọ̀nà àti wọ́wọ́ nù tó lè dosokoto rẹ̀ kó léwu kí ni wọn náà sọ ìṣòro òlú dẹ̀rọ̀. wọn náà máa rò kò sí ní tó burú mbẹ àlùbáríkà sì ń bẹnu káràkátà jàmá torí pé èrè tó lè jẹ láàrin túùpù kan ó lè kọjá ntẹ́lómi ìfojúsùn láàrin oṣù mẹ́fà tọ́lọ̀ bọ̀ fún àlùbáríkà torí délé àlùbáríkà ń bẹnu káràkátà wọn náà sì máa ronú tó lè lọ́mọ kó wa ọlọ́run sì ràn ọ́ lọ́wọ́ àtúrà àwọn kan tó ń lọ pẹ́ wà wà ara àwọn tó yẹ pé àwọn lọ kó ráìsì wà ara àwọn tó lọ kó ròró wà nítorí tó kù tó pọ̀ fà abẹ́yẹn òfurá ni tó tó kù tó pọ̀ ìbára àwọn tó lè lọ ọmọ ọkọ ẹran gbígbẹ wá ìtàn máa pa ní mẹ́ẹ̀ẹ́dógún ẹ̀rí àwọn ẹran ràkúnmí tí wọ́n ń ságbẹ̀ kòǹdí tẹ̀bára àwọn tó lè lọ́mọ kọjá gbígbẹ́ wá èsì àwùjá nìkan lọ́lọ́run ṣe yín fún gbogbo ayé náà ni wọ́n náà lọ sí arúgbóńgò tó lọ kọjá wá tọ́n kàn jókòó kalẹ̀ tẹ̀bára ẹni tó lè lọ́mọ kó kékeré wá àlùbọ́sà nítorí lọ́mọ kó bàtà wá ìjọba ọmọ kó fìlà wá lóríṣiríṣi wàláhì alibarika ń bẹ ní gbogbo àwọn nǹkan tẹ̀ ń wò. àkọ́kọ́ ibi tọ́lọ̀ wọn ti fi ràn án lọ́wọ́ onígbé ìlọsíwájú kékeré kọ́ ló kó bá lò. àwọn èèyàn ńlájú sí nǹkan púpọ̀ láwọn eré àwọn yìí báyìí. gbọ́dọ̀ kó tiẹ̀ jẹ́ kí wọ́n bọ̀ kọ́mpitíìtì wọ́n ti kí nígbà pé tó ti kó àwọn tají o ti lọ. òrùka ẹgbẹ́ tiẹ̀. kótó ibi kan tají wọ́n ti lọ. sọ nítorí e. orí ń bẹ́ nù ká e. aburú ń bẹ́ nù ká gan sílẹ̀ torí ẹ̀wọ́n náà tètè kí ni máa kó wa ò ní nǹkan aburú o mo rò pé yé wa o hẹ́n tó lọ́ọ́ kó bọ̀ wá sẹ́nu kó nù o tó wọ́n wá ó pé olówó ní bẹ́ẹ̀ náà tá a sùkúù yẹn ò rí wò torí pé bẹ́ẹ̀ máa jẹ́ ètò tó bá ń ronú nípa gbogbo orúkọ ọlọ́wọ́ bọ́ fọ̀nà mánà ni ọlọ́wọ́ bọ́ fọ̀nà mánà ni. gbogbo olùtẹ̀sí tó yíṣì fún ọ yẹn ẹ ṣe kìí ṣe àwọn àwọn àwo kìí ṣe àwọn tí ń kọjá wọlé ni àwọn tí ń kọjá wọlé ni ní ìsìn gbogbo yìí tẹ bá rí tó dùn tó dùn tó dùn níta ń kó wọlé èkó yìí ní ìsìn kí wọ́n sọ pé ẹ má kó nǹkan kan wọlé mọ́ gbogbo yìí wọ́n tàkó mẹ́ tòmátò lásán gbogbo yìí wọ́n tàkó mẹ́. sórí ọlọ́wọ́ bá ní táwọn èèyàn máa kó nǹkan wọlé kó máa kó nǹkan wọlé kó máa kó nǹkan wọlé based on that ẹ kẹ́lẹ́ ìwòsùn sùn kẹ́lẹ́ fẹ́ dá international market sílẹ̀. Si tẹ́ máa ń kó nǹkan wọlé tó bá pọ̀ ọwọ́ ti kẹ́ da international market sílẹ̀ you don't need to take any permission lọ́dọ̀ ẹnìkan because ilẹ̀ ilẹ̀ lọ́lọ́ kí náà ti ń ṣe lẹ́ńdì tí wọ́n bá kọjá àti ẹ̀dọ́ tó kó kalẹ̀ ilé náà tó kó kalẹ̀ bí bàbá ilé tó sọ̀rọ̀ ilẹ̀ ti kú wọ́n bẹ̀rẹ̀ sí ronú pé lóla ẹ̀ máa san fáwọn ni sẹ́wọ̀n kó náà ní orí kan nígbà tí wọ́n dà tírélà mẹ́ta tó má sanko kalẹ̀ eléyìí ọ̀dà tírélà mẹ́ta àlùbọ́sà eléyìí tírélà mẹ́ta tàtàṣé eléyìí atarodo ẹ ò kílẹ̀ ti kún kọ́ wá pọ̀ òní máa tà wọ́tọ̀ máa ra òní máa tà ọlọ́mọdé àgọ̀ ṣùgbọ́n yẹn ni wọ́n bá di pé ẹ̀dá international market sílẹ̀ wípé bẹ́ẹ̀rù òjò bá nà lọ ni wọ́n bá di ọjà tí gbogbo èèyàn wá ná láti gbogbo ibi tó sọ̀rọ̀ àǹdí bíi sọ̀ntorí di eléyìí báyìí a lè dúró dèjọba kókó dọ́jà alẹ̀ àwọn èèyàn náà ti yẹ kó wọ́n dá alẹ̀ ọjà pọ́lítíìsì wọn ń kọ́ yàtí n bá kọjá wa tí wọ́n kọjá wa tí lè kọjá wa tí lè kọjá wa tí lè kọjá wa lọ́dún tí lè la àgàtà rọ́bà wa yẹ sí báyìí àfa ká débẹ̀ kárí variety wàláì ẹni tí ọba ti bàtà wájà yọ̀ọ̀ra mẹ́ta ṣé áhà nígbàtí wọ́n ṣe dáa tó báyìí ẹ bá tún mú yun ẹ tún bá mú yun ẹ tún bá mú yun. bí nǹkan ṣe lọ wájú nù jàmọ ọlọ ọgbẹ bá fìlà ni wọ́n lọ máa kó wá ń kánú ni ọlọ kó ẹran ti pè píkọpù fìlà wa wọ́n á wọ inú ibi tó tó fìlà sí ah, ah. ẹ bá mú ẹ̀tọ́ ilé bá mú lójú ẹgbẹ bá mú lójú ẹ bá kà ní tí nǹkan bá ti pọ̀ bẹ́ẹ̀ so ẹ̀rí pé bí ìlú ṣe máa ń lọ wájú nù ṣe lọ kọjá wa ẹ lọ kọjá wa nítorí tẹ́yìn náà máa wọ ewúrẹ́ ká gbogbo àwọn inú gbó báyìí tẹ́yìn náà ewúrẹ́ méjì ta odidi ọjọ́ kan lè gbé ewúrẹ́ méjì wọn mú wa so asọ́rì o <laughs> ẹnu lọ síbi bẹ́ẹ̀ ti lọ kó ewúrẹ́ bíi one thousand wọn ní wàláhì arzikì dénú arzikì dénú kẹ́ẹ́ tó láàrin àwọn ewúrẹ́ yẹn káwọn ah ah nínú olówó fẹ́ ẹni ẹgbẹ́ kan fẹ́ kí ta tó gbẹ gbádùn. lọ́gbàá rí kí gbogbo nǹkan kẹjú orí ọlọ́run pọ̀ sọ̀tòrẹ́ ká kó nǹkan wọ̀lú ìlọsíwájú ńlá ni òun là sí gbogbo ìlú tẹ́ bá rí tọ́ lọ́wájú láyé wọ́n ń kó ọjà àwọ̀bẹ̀ lójú ọlọ́wájú. ìǹtẹ́ máa kó wọ̀lú ọ̀pọ̀ tayọ̀ ìǹtẹ́ máa kó jáde ńlẹ̀ so gbọ́dọ̀ pé eh, àgbẹ̀ náà ní kálukú náà fẹ́ ṣe náà ní ìsìn káfọ́kọ̀ na, pé a gbin sùn náà káfọ́kọ̀ lórí pé a gbin sùn káwá da international market súlẹ̀ sẹ́yìn kó rí kátánù ká gbìn ẹ̀gẹ́ ká máa ṣe gàrí bíi international market of gàrí gbogbo nígbà ẹ fi wọn lẹ gbogbo àtúntò tó wọn ti ẹdẹ lẹsẹ wọn agbọjà mọ alọ yìí wọn ò ti kojú lẹba àdìpé gbogbo òlu ẹgbẹ kí gbogbo manipulation burúkú yìí ṣe ìlọsíwájú dénú náà kọ́ lọ́mọ kó ansẹ̀t wọlé ṣe wá sí wíńgì ansẹ̀t ẹni tí ọ̀fẹ́ rọra kan bí ìlọsíwájú ṣe máa ń dé nìyẹn sọtí mo fẹ́ fààrọ̀ ni pé láti ayé tó lọ́wọ́ bá ti dá àwọn ọmọ èèyàn wọ́n ti mọ wípé ìlọsíwájú gbogbo ìlú náà ní wọ́n kó nǹkan wọ̀lú. ẹ̀rí pé láyé ànábì sallallahu alaihi wa sallam tó lọ́wọ́ ọba ẹlẹ́dàá wa tó bá sọ wípé wa idha ra'aw tijaratan aw lahwan infaḍḍu ilayha wa tarakuka qa'ima nítorí ṣẹlẹ̀ gàgàn rẹ̀ èèyàn mú ọ̀dádá èèyàn lówó kọ̀ǹpórí nǹkan fi tó fìrà owó òṣìṣẹ́ máa wà mú ó di pé ìyá ń di àwọn èèyàn burúkú owó sì ń bẹ lọ́wọ́ torí àwọn ẹni tó lọ kó gbélé mi ìdí wọn wá láti lọ ṣáàm wọn àti ìdè ìgbà tí ọjọ́ gbé sí ọba pé sọ̀láṣí ìdúmọ̀ wọ́n ń sọ kútùbà lọ làwọn ẹni tó kọjá déédéé wọ́n ti láti bá túká. <laughs> nítorí bá a bá jáfara ó yẹ kó gbogbo nǹkan yìí làwọn èèyàn rà tó báyìí wọ́tẹ́rọ̀kú kọ́kọ́ ìmà ọ̀fà nàbì sallallahu alaihi wasallam nìkan sórí ìdúró. Bíbí àti ọ̀sán kúrò ànábì má bínú o. À ń ra níta afẹ́ ra tún padà bọ̀ wá bọ̀ dákun má bínú ànábì. Ọlọ́run á bá wọn wí. Torí ẹ̀ àǹfààní púpọ̀ ni kí wọ́n máa kó nǹkan wọ̀lú. Àǹfààní púpọ̀ ń bẹ́ẹ̀ torí ẹ̀ ló jẹ́ pé náà wọn tó bá ti parí gbogbo sọ̀rọ̀ wáàtí àwọn èèyàn lọ lébọ̀rù gbogbo ń tọ́ ẹ̀sẹ̀tì kò lè rí lórí tí wọ́n ti tò sí gbogbo àyíká mẹ́fílẹ́sì wọ́n ti lọ kó wa ntí ẹnu máa jẹ ni ntí wọn máa lò sára ni ntí wọn máa wọ sẹsẹ ni ntí wọn máa dé sórí ni ó rí lórí sírísírísírísírísí lọ láyìíká mẹ́fílẹ́sì ó lè rí ọ̀gẹ̀dẹ̀ ní àfà yóò tóbi ju ọ̀gẹ̀dẹ̀ àgbààgbà lọ ọ̀gẹ̀dẹ̀ lásán tóyìn tí gbogbo ẹ tutù lójú rẹ fẹ́ rẹpẹ bá mú kílómítà ó wá pẹ̀lú àníyàn kan bọ̀ arọ gẹdẹ mọlá bó ṣe wà lálàáfíà gbogbo àwọn tí ń tajà yẹn tó bá jẹ́ pé pickup tó fi kọjá wa ó kún tí ń bá ń lọlé lẹ́yìn ìgbà táwọn mùsùlùmí bá kú tán ẹ rí i pé pickup ń gán fà kéèyàn lọ kó nǹkan wá orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ jẹ̀mọ́ orí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kìí ṣe dandan kó ní ṣọ́ọ̀bù tájẹ́tì mẹ́tíláṣí tẹ̀yìn bá ti máa pọ̀ bá ti parí sọ́lá tòṣì bọ́ sí ju ìgbà rẹ̀ ẹ sì máa sọ pé marhaba marhaba riyalẹ́ riyalẹ́ ibi marhaba náírà méjì náírà méjì marhaba twenty twenty náírà marhaba fifty fifty náírà ẹ̀ dà ah, kíní fifty ẹ bá mú ẹ̀ <laughs> so báwa lárúbáwá ti ń wówó tiwa so orí wà ń bẹ jẹmọ ẹ jẹ káwọn náà ronú kí la lè fi eléyìí ó pàtàkì púpọ̀. hadith tó tẹ̀lé léyìí ó tún wá látọ̀dọ̀ Abu Hurairah radiyallahu anhu ń lásìkọ́lá àwọn kan bínú Abu Hurairah. tọ́lá ti dáàbò rẹ̀ rẹ̀ rí wọ́n sì dàrú lọ. Allahu akbar bí ibi bá gbọ́ Imam Bukhari orí àdàrú adúpẹ́ sọlọ. torí ẹ̀ Abu Hurairah á ọkọjá àbíkí àfọ ọkọjá àbíkí àfọ radiyallahu anhu wípé bóòrò bóòrò ló nìkan ẹgbọ́rọ̀ bóòrò nìkan ló sì lè hádùrà àdéhìí ẹ̀ ọ̀rọ̀ kó rí tiẹ̀ kò sí nǹkan kan bẹ̀ ju túwọ́ àtọ́gbẹ̀ gbẹ̀gìrì lọ irọ́ lásì àti ká máa sọ̀sọ́kùsọ sọ̀rọ̀ pé sọ̀kùsọ làbó rẹ̀ rà ń sọ irọ́ lásì. mẹ́ẹ̀lá ti sọ pé tẹ́ ẹ̀ bá ti wá màá pa ẹ̀sìn ṣe kí ni ètò bá a lè tẹnu lọ ọ̀pọ̀ gbé ẹnu lọ gbé lọ́wọ́ tí yorùbá sọ yàtọ̀ sí dákẹ́ mo rò pé gbé ẹnu ọ̀tọ̀ gbé lọ́wọ́ tó ń torí di ilé Abu Hurairah radiyallahu anhu wọ́n ti ń bínú rẹ̀ ọjọ́ ti pẹ́ àwọn tí wàá wà rẹ̀ tá a ní tí wọ́n kọ lórí Abu Hurairah láti dìfẹ́ǹdì rẹ̀ ìran àwọn ọ̀tá islam láti ọjọ́ tó pẹ́ ni wọ́n ti tágẹ́tì Abu Hurairah wọn nìkan five thousand àti kìnnìkan àbí àbí òye wa irú fáàbù wo ni bẹ lọ́pọlọ rẹ̀ <laughs> tó fi ń kó orí. ẹ ẹ ní láti research because gbèsè gbogbo nǹkan lọ́yẹ̀ ká máa gbà ah, nígbà tó rí pọ́pọ́lọ́ yóò bá pé àbí òye wa ẹ̀hẹ́n tó máa ń sọ pé òrùn mu àbí òrùn náà. afẹ́jú kí ni ọ̀sọ̀ lọ́sọ̀ pé mi ò rí òòrùn náà ní pa náà sọ ó lè jẹ́ náà wọ́n dá sí kò sí kò burú tòun tó bá pé ọ̀sán máa ń la wà lẹ́ni tó lójú pọ̀pọ̀ kò sí tẹ̀lé bá aṣọ tí ó yìí ọgbà àbí tiwa. kọ́dà gan-an Abu Hurairah yẹn ta lọ sọ bẹ́ẹ̀ náà kọ̀dájú ọ̀ sẹ́yìn láti ìṣùgbọ́n sọ pé ànábì lọ sọ sẹ́ẹ̀rí ọwọ́ nínú Tadhkiratul Huffaz ti al-Imam al-Dhahabi rahimahullah Abu Hurairah ń sọ̀tàn ara rẹ̀ wọ́n ní bàbá òun ló sọ ní Abu Hurairah. màbọ́ òun lọ́sàn-án ní àbúrò rẹ̀ nítorí pé ó rí olóńgbò ìgbà tó wá rí olóńgbò ó wá fẹnu ṣàpèjúwe gbólóńgbò ṣe máa dún pọ̀ ń rí olóńgbò níyàn ní bàbá rẹ̀ wá ní anta Abu Hurairah anta Abu Hurairah bẹ́ẹ̀ ni al-Imam ló mú wá nu tíra rẹ̀ Tadhkiratul Huffaz. أبو هريرة رضي الله عنه أن نهى رسول الله صلى الله عليه وسلم أن يبيع حاضر لباد ولا رألوك ولا قوجة تفارقوا àwọn àmọ́ ń kọjá àwọn àwọn alẹ́ aróko lẹ́yìn ńǹ aróko náà ní kọ́ gbọ́jà rẹ̀ lọ́ta. tẹ́sí tí màá eléyìí náà ti wá náà àdìsí kan tá a ti kà síwájú. àti sọ yìí pé àwọn aburú pọ̀ láwọn ọjà wa bàjẹ́ ẹni tí ó bá ṣe eradicate ẹ̀ kí ṣiṣẹ́ kékeré ní òsè torí pé àwọn agamọ́fẹ́ ṣiṣẹ́ wọ́n pọ̀ lọ́jà àwọn ọmọ ẹgbẹ́ ṣe ń lọ dáko àwọn ọmọ ẹgbẹ́ ṣe ń lọ ká èrè oko àwọn sì mọ ẹgbẹ́ ṣe ń kawó ìbádọ́jà àràdà ń bẹ̀ nítòsí ẹ̀sẹ̀ ń tẹ̀ ra gbogbo nǹkan tẹ̀ ra lọ́dọ̀ rẹ̀ tó máa ní. Eh, ẹ̀fọ́ ni eh, kìíní kan tó bá ti jẹ́ large quantity ẹ̀rí kí gbogbo ẹni tẹ́ ẹ̀ rajà lọ́dọ̀ wọn kìí sàwọn ọlọ́jà kìí sàwọn ọlọ́jà àwọn abánitajà ni ẹni tó lọ́jà àwọn nìkan lọ́jọ́ kò ń bì kan abánidíye lọ́jà òní ọ̀mọ̀ta tọ́bọ̀ wọn á di pé lẹ́sùn tọ́yẹ kọ́lọ́jọ́ ká kòkó owó rẹ̀ kọ́ máa ká lọ lé ní tí wọ́n bá fún mi. yàtọ̀ sí pé wọ́n tajà tí wọ́n tún láwọn fẹ́ gbowó lé àwọn fẹ́ gba làádà àwọn fẹ́ gba kínní. ní tí wọ́n bá wá fún mi kò bá àṣẹ pè kò bá àṣẹ kínní ṣé ìwọ lè ta bẹ́ẹ̀. gbogbo ìta fún ọ wíwáyé pé wọ́n nìkan ló jókòó sọ pàtó bẹ́ẹ̀ ọ̀hálà mówó àní mówó ìpẹ́ ní káwọ́ máa jẹ àwọn olè bá olè ó tún máa wá àwáwí èròjà ilẹ̀ mọ́ gbọ́dọ̀ ọlọ́jà ta ẹbí kó ń kálukú ọ̀tá nǹkan rẹ̀ torí káyọ̀ lè bá àárọ̀ gbọ́ kó lè bá àárọ̀ nù. èsì pé wọ́n ṣe ń tàwọn ọmọ kó bọ́lọ́jà ọlọ́mọdé ìwọ̀sá ti jókòó ń bẹ́ẹ̀ ni akọrin mélòó ló kó wá lọ́jà sọ́ni ó tún lu gbọ́ ọlọ́run bòmí ànábìnrin lọ́wọ́ tó bẹ́ẹ̀ màá lẹ́yìn sàáyìn bẹ́ẹ̀ ntí ò ní mọ́ta nígbà tó ti jẹ gàdá lórí owó olówó nìsín apẹ̀rẹ̀ mélòó ló kó wa gba ìtọ́jà nù sílẹ̀ bá wá sí tán wá lè kúrò hundred hundred naira times hundred ó dé ìlú náà rí ten thousand owó rẹ nù ó lè ti fi pa fifty thousand ah, àwọn àkàpọ̀ lọ́jà sọláhìn sẹba tí wọn fi inú gbòòrò lẹtọ lọ sáwọn gbèríko ìgbèríko ó ẹrí bàbá àtìyà ẹnìkan rúṣu dálẹ wọn ni kọlọjókòó kọlọjókòó èló lọ fẹẹ gbà ó lè ní tó bá ti rẹni san nine thousand sátìjókòó mọ igbájú rẹ náà wọn ti tà seventeen nine ò tún ní bọ́ọ̀lù tán o seven five ní ẹ fún kí làwọn máa jẹ ah, seventeen lẹ́ẹ̀ta bàbá ń gbà náà kọ́ ẹbí náà ìlọsọ pọ̀ fẹ́ gbà ọ̀sán wọlé àwọn kàmọ́tì gbogbo àwọn àwọn àyẹ̀jẹ́ yìí ó ti pọ̀ jù ó ti pọ̀ jù torí ànábì sọ̀rọ̀ lọ́wọ́ àti náà fagilé bẹ́ẹ̀ ni wọ́n ń kà á fún wọn bẹ́ẹ̀ pé abúlọ́mọ ọgbọ́dọ̀ àtàwọn ọjọ́ ìṣèlú ń dàlú ìtọ̀sẹ̀ bọ́bọ̀ yọ ọ̀yọ́ káwá wà. gbogbo ọgbọ́n àti ìyàwó ìyẹn jẹ́ ó pọ̀ dọ̀ wọn ẹ wá rí tó ń da aṣọ sọ́rùn àgbẹ̀ òní lè da aṣọ sọ́rùn torí tó ń bá yọ owó wàhálà tó yọ owó ọkọ̀ tó yọ owó kínní ó lè jẹ́ pé ní seven stars tán fún yẹn one size péré ló kù fún ìwọ òṣìṣẹ́ ò sábọ̀ ìwọ tí wàá gba nǹkan bí ẹ sẹ́nu kó tó kọ́kọ́ mú eight thousand ó tún wá gba one five nine five bọ́ọ̀lù sí rẹ̀ tó níwà ń jọ torí di eléyìí ẹ gbọ́dọ̀ gbọjàta lórí ẹ̀yin ẹ fi ọlọ́jà alẹ kó tajà rẹ bó bá ti kú aróko ni aróko ìnájà àwọn ọ̀làjú nìkan nínú anájà wọlé ẹfẹlẹ jésù anábì sọlọ bá àṣìlá ni ẹ gbọ́dọ̀ máa fowó kówó ọjà ní títí kún tẹni tí ò ní rà ṣùgbọ́n tó ṣe pé ń ṣe ló fẹ́ kó ìnira bẹ́ni tó fẹ́ rà lópin ìgbà tí ìbá ṣe pé wọ́n gbé ọjà lẹ̀ láti tà ní títà ẹ máa fowó lé ẹni tó bá rà lówó tó wọ́n jù ní ọ̀rà. mo rò pé ẹgbẹ́ ẹ̀sẹ̀ ìyàtọ̀ wà láàrin méjèèjì àlùmọ̀nà àjẹsẹ́ ìwọ́n fowó kó ọjà ni tó ń ọ̀fẹ́ rà ọ̀fẹ́ fi ṣàkóbá fún ẹni tí ó rà. ní ìgbìmọ̀ ní àìsàn tí yóò wọ́n wá náà èló lẹ́tà wọ́n ní twenty thousand wọ́n sì ní sí ọ̀gbà nine nine báwo ọ̀gbà òtí kó ń bẹ̀rẹ̀ nìkan bá dé jéèlì ni o ìgbà dé wọn ni ancestry ń kọ́ wọn ní léyìí wọn ni twenty thousand ni twenty thousand tí ọ̀gbà forty five tọ́wọ́n kó ti bọ́ lóyún five thousand five fún return forty five báwo akpé nǹkan twenty ẹ̀yin sọ fourteen five ṣe ẹ̀yin tí ẹ̀sìn rí lẹ́sìn ẹ̀yin rí bàbá tó ń sọ lẹ́. bàbá ta fún mi ń ra ní okun níkan ní àmọ́ pé àṣọ kò ní ra àlìká bẹ́ẹ̀. ọ̀dà sọ́gbà seventeen ìwọ náà bá bẹ̀rẹ̀ sí òkè àtìkú ní ọmọ ti fún mi tó náà lọ tí ọ̀gá seventeen yóò tún máa tẹ̀sẹ̀ mẹ́rin o tó bá gba seventeen rà tó bá gba seventeen eléyìí náà bá ní bàbá ah, gbàgbé mi náà rà wọ́n ti kó sínú kòtò <laughs> eléyìí ni àyèmó náà jẹṣẹ tó máa ní kó dára yóò mú wá kòtò owó tó lè rí mú wa tó bá wọn á rà tán yóò wá padà wá yóò wá gba return plan fún tó wà lórí ìtàgé yìí tó yóò gba return ó lè jẹ three thousand yóò gba mẹ́rin tontori ẹ e, alìtẹ̀lẹ́jọ́s ìnínilára ìjọ lẹ̀dí àpòpọ̀ láti kónira bá ní wàmì. sọ̀rọ̀ rẹ̀ náà ó ti gbé yunifọ́ọ̀mù mi wọ̀ láyè sí. nísìnyí tó bá fẹ́ ra nǹkan kan ẹnìkan sọ pé ọmọ ibi tí a ti lè rírà lẹ́dínwó kọ̀yẹ́kẹ́ ẹjọ́ ó mú yín lọ bẹ̀. fọ̀ọ́kẹ́ náà ti fura tó bá mú yín débẹ̀ láì jẹ́ pé wọ́n jọ ṣẹ́jú síra wọn díìlì ni tó bá ṣe nǹkan yẹn ten naira wọn bá ń tà torí ìpè ẹ̀tọ́ tẹ̀lé yín eleven naira fifty kobo lẹ́ra torí one naira fifty kobo nǹkan tó mú yín wà ní. ẹ̀rí tó náà mọ̀ sọ pé ah, wọ́n dín yín torí tèmi ni o tí ìgbà tó kú wọn tẹ̀lé yín ah ǹjẹ́ ń tà fifteen chukwu tà fún yín ní fifteen ọ̀ tà fún yín ní eleven five torí pé ti mọ̀ fún wọn tẹ̀lé yín ẹ̀rí tó kú di ó lè. tó ní ọba yá tọ́wọ́n máa pèpè tọ̀ lẹ́yìn kan tó kí ọ̀rẹ́ tọ́nu ọ̀rọ̀ àpọ̀nbọ̀ wọ́n wá rà hundred wọ́n á nira ti tú kòkò lọ́nà hundred ilẹ̀ mọ̀ ti dà tó gbogbo eléyìí ìtànájú ṣu oríṣi ìtayé ìsinmi tá a lẹni náà tó múni lọ rajà kan tó lọ padà gba rìtọ́n ìjọba ní mọ́ni náà sọ pé Don't add anything to his price. I will not come back to take anything from you. Ṣé o tún mọ sọ lójú yín? Eléyìí náà túmọ̀ sí pé ní ìmánì gbà míì. Wọ́n tún mọ̀ ń kú ọ sínú gbogbo ẹ̀rẹ̀ ni. Sọ́mọ rẹ̀ pé ìmánì ẹ̀rọ àìsíkọ́ ọ̀dọ̀ pé táàkì wá. Yóò tún mọ̀ pé táàkì times ten naira ọ̀nà ọ̀dọ̀ àbí. Kò sí ìmánì kan bí nígbà tí ìmánì ń bọ̀ wá Nàìjíríà tọ́fẹ̀ sọ̀kalẹ̀ àbí òye wa ní gbogbo ilẹ̀kùn létí kọ́lọ̀ ọ̀dà kọ́kọ́ sànù tiwa gbogbo àwọn èèyàn ọgbọ́n jàǹbá ni tá a talẹ́ ní tèso ń jàǹbá tata ni ọba ti fẹ́ mọ bẹ́ẹ̀ o lè má ti dá a máa ń bì kí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tẹ́ ń jọ ń wora yìí wọ́n ń jàǹbá ni ó lè lọ́pọ̀lọpọ̀ o lè dá a mà wọ́n sá tura travel abroad. From which country are you? Nigeria? yóò sọ agbébági rẹ kó lẹ́gbẹ̀ẹ́ ẹsẹ à ah, ṣé ewu tèmi wá ni wọn máa ta fún àmọ́ ah, ah, gbogbo yìí náà ra òkúkú mà nítorí pé òdodo nìyà ọ ẹnjọ ti fẹ́ fún ẹnjọ ti fẹ́ fún tòótọ́ náà ti sẹ́ẹ̀dì ẹ̀ pé kí ni àwọn nàìjíríà yìí gbogbo inú òye gbogbo irú àwọn nǹkan wọn yẹn so kò ní bí amọ̀tálá lè gbàgbọ́ tálá lè gbàgbọ́ tó lè kálukú láyé rẹ̀ ẹni gbogbo kálukú ń bara wò àmẹ́ńtẹ́ bá ara mú àbí òye olólè bara wò ọ̀kọ̀ọ̀kọ̀ máa jẹ sọba ti wá mú lọ́ba ti kí ni <laughs> wala hawla wala quwwata illa billah tó ẹni bọ́dù òṣèbìlì bẹ́ẹ̀ màá sìn ọlọ́dún tó ti rajà lẹ́gbìn wo wọ́n gbọ́n mú sí. تجد سوية غاز وزوتك إلا من رحم الله أفنت لهم باتان وقليل من هم مقربا جنبي مقربا جنبي لا جمع سيسي إيمان إيمان هم قالوا لي ومن جنبا وطلقوا أبدوا من القيامة كاتر وتوت أبدوا من القيامة كاتر وتوت torí ẹ ọlọ́run bá dákun ṣàánú wa torí ẹ tó ń bá ń tajà wọ́n fi bẹ̀rù ọlọ́run sọ̀rọ̀ tiẹ̀ mi ò nífẹ̀ẹ́ ní bọ́ọ̀dì ń rìtọ̀n bí ẹ̀wọ̀ ẹ má mọ ẹnìkan wá bá mi kódà ó tún burú láwọn ìlú kan ju bí gbogbo àwọn bíi lọ lẹ́kọ̀ọ́ ẹnìkan bá mẹ́nìkan wá rajà lọ́dún yìí immediately tó bá ti mú dọ́dọ̀ rẹ̀ yóò ten thousand nígbà yóò ti sọ fún ọ wọn rajà wọn rajà ten thousand nígbà àti ọ̀rọ̀ wọn rajà kọ́ iye tí wọ́n gbà ní wọ́n ti sọ fún ọ. ọ̀dà tí wọ́n wá rajà tó mi ọ̀jẹ̀ tó rè é kọ́. torí ẹni ti sọ pé ọ̀pẹ ẹni tí ń nẹ́jà ti ń sọ pé mò ń lọ ọjà ń bẹ̀ ń ní ṣọ́ọ̀pù. abánimú ẹni tí ó rajà wá ni wọ́n tí wọ́n á máa pawó òfò iye iye tí wọ́n ten thousand tèmi o subhanallah ṣe gbogbo eléyìí gbẹnu ìwà àjàmbá eléyìí tí islam ọ̀fẹ́. anabi sallallahu alaihi wasallam wala yabi'u ar-rajulu ala bay'i akhihi mùsùlùmí ọ̀gbọ́dọ̀ gbá ọjà ọmọ ẹ̀yà rẹ̀ tàmọ́ lọ́wọ́ níta nìkan ti wá dọ̀tí ẹ̀ nájà ẹ fún mi ẹ kínní ẹ kínní ni bá jẹ wá bí ẹ wá rẹ tọ́ dájú lọ lẹ́dínwó à ah, mùsùlùmí sọ̀rọ̀ pé lóyún ọ̀dájà lẹ̀ yọ dájà lẹ̀ dúró kìnìún kìnìún kìnìún fẹ́ràn náà rí <laughs> ó ní aago ní ẹ̀wá bí ẹ̀wá bí síkò àbí kìnìún síkò náà ní China àbí Hong Kong Hong Kong ẹ̀wá ẹ̀wá kó kìnìún kan ó lè lólórí wọn ta fún un ó ní one five one five ẹ kú one three <laughs> ìfẹ́ lọ pé ẹ̀yin kọ́ ẹ̀ kúrò ìwọ rẹ̀ yàtọ̀ fọ́ four hundred kí ni wọ́n á dà lẹ̀ à wọ́n fẹ́ lura àwọn pánṣọ́ọ̀kù wọ́n lè tún fóògùn bá yí ara wọn jẹ́ nàìjà lẹ́bù tọ́jú tí o bá tún fóògùn wọ́n lura wọn ni àmọ́ àwọn olóògùn tí ọgbà àárẹ̀ ló kọ́ wọ́n wò tí <laughs> wọ́n sọ pé àlẹ́ àbẹ́yẹ àkúrì ọ gbọ́dọ̀ gbọ́dọ̀ tàmọ́ ọmọ ìyá rẹ lọ́wọ́ ọmọ ìyá rẹ mùsùlùmí káàbìrì òṣè ọmọ ìyá rẹ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ ìsìláàmù náà tún gbà ìkẹ́kọ̀ọ́ alẹ́ ọ̀sẹ̀lẹ̀ òtù torí pé kò ṣe mùsùlùmí ọ̀wá ń pa kọ́sọ́mọ̀ kó wọn á jẹ́ ẹ̀kọ́ ara lọ́dọ̀ rẹ̀ wàá lọ́sẹ̀lẹ̀ torí rẹ̀ ẹni tí ò bá jẹ́ pé ọwọ́ ọ̀dọ̀ rẹ̀ tẹ́kọ̀dọ̀ wà ẹjọ́ fi bẹ́ẹ̀ lẹ̀ kó finú fẹ́dọ̀ fi bẹ́ẹ̀ lẹ̀ kó tó di pé ẹ̀mọ̀ bá sọ. kárọ̀ máa tàyàn kí wọ́n máa lọ fa kọ́sọ́mọ̀ kó wọ́n á di ẹnìkan wàhálà ni wọ́n máa dálẹ̀ o islam ọ̀farama. wala yakhtab ala khitbati akhi mùsùlùmí ò sì gbọ́dọ̀ bóbìnrin sọ̀rọ̀ ọ̀fẹ́ lẹ́yìn ìgbà tó ti mọ̀ pọ́ mọ́ mùsùlùmí kàti bóbìnrin sọ̀rọ̀ ọ̀fẹ́ wàhálà ló náà dálẹ̀ ṣùgbọ́n lẹ́yìn ó قد ركنت إليه وقد ركن هو إليها ẹ̀kọ́ obìnrin yẹn ó ti gbà pé wọn náà wọn wọn náà ti gbà kpọ náà ni wọn náà tó ti bá sọ̀rọ̀ fẹ ó ti gbà pé ẹni tó òun lágbájá náà wọn náà ṣe ọmọ ní o ti bọ ọ gbọ́dọ̀ bá obìnrin sọ̀rọ̀ màá fẹ́ ọ lẹ́yìn tó o ti mọ̀ pọ́nmọ ẹ̀yà rẹ mùsùlùmí kan ti bá sọ̀rọ̀ òun ọ̀fẹ́ under condition arukun kọjá pé ìkíní kejì wọn ti gbà pé òun ọ̀fẹ́ tòró náà nǹkan bá ọba dán òkíní ọ̀sẹ̀lẹ̀ wàhálà náà wàhálà náà sílẹ̀ ló ti jẹ́ pé tí òun láti mọ̀ pé nìkan fẹ́ sẹ́nìkan obìnrin náà sì ti gbà fún un ẹ wá ìyàwó tí ń síwájú láti ìfikúnfìnrin tán láyé obìnrin pọ̀ bàjẹ́ obìnrin gan ti ẹ̀pọ̀jọ́ ọkùnrin lọ mẹ́ta yìí tó ti pẹ́ ní obìnrin ti pọ̀jọ́ ọkùnrin lọ nàìjíríà yìí sẹ́ńsọ̀tì tí wọ́n kọ́ sí nàìjíríà láyé gawan ní sẹ́lẹ̀ntì rìsọ́ọ̀tì tó mú jáde náà ni pé obìnrin pọ̀jọ́ ọkùnrin lọ débi kí àwọn sọ̀rọ̀sọ̀rọ̀ fi ń dáta nígbà náà ó gbogbo obìnrin tí ọba gbọ́rọ̀ sọ́kọ lẹ́nu kó tètè fura tọ́lọ́bìnrin pọ̀ ju ọkùnrin lọ. ṣé kí wọ́n ẹnìkan ti bá ẹnìkan sọ̀rọ̀ pọ̀ wọn fẹ́ obìnrin sì ti gbà wọ́n á bẹ̀rẹ̀ sí pọ́ǹpù owó ọ̀bẹ̀rẹ̀ sí pọ́ǹpù kínní kan kékeré irọ́ lásán. wáyà owó tẹ̀síwájú kálukú sinmi kálukú sinmi eléyìí jẹ́ bó ti ṣe jẹ́. ولا تسأل المرأة طلاق أختها لتكفأ ما في إنائها obìnrin kan o lọ́dọ̀ ọkọ ọkọ gbọ́dọ̀ tọrọ kíkọkọ òun kọkọ orogún òun lẹ̀ kó lè bá àjẹpọ̀ nìkan ni ọ̀wà wà lọ́dọ̀ ọkọ ilé ẹni lè tẹ́kisá máa fi iná ìhà Islam kọ́ ọ gbogbo bẹ́ẹ̀ bá ṣe sọ̀rọ̀ pẹ̀lọ́kọ rẹ̀ bí wọ́n bá ń ṣe ń dùn tẹ̀ rẹ́rìn tẹ̀ ń tanra yín jẹ ògbọ́dọ̀ dùn débi kó àwọn máa sọ pé ẹ èyí gbóńkẹ́tọ̀ ọlọ́ọ̀fẹ́ yìí tí ní kọ wèrè lẹ̀ ọ̀sán ni àbọ̀gbọ́n lọ́wọ́ tí wọn náà ti gbin ẹsẹ tí wọn sọ yẹs ń gbà ikọ̀ wa ya dẹ̀pẹ̀ fọ dàbí okùn ṣòkòtò lọ́wọ́ obìnrin ìyẹn ya bẹ̀rù dání yẹn nípa obìnrin tẹ́lẹ̀ náà àwọn máa ń ṣe ìsìdíràjì yẹn ni tó ní sidraj obìnrin ọmọ adé ọ yóò wò how strong are you tò nítorí ẹ̀ ló ti jẹ́ kó pọ̀lọpọ̀ ọkùnrin tó bá ti jábọ́ lọ́wọ́ obìnrin wọn ìlú gbara wọn lẹ̀ mọ́ ó ti di bàbá gba ẹ̀wù dání tó bá lè sọ̀rọ̀ ẹ̀ à ó kábàámọ̀ rẹ̀ láéláé tani gbóǹkan tàbí tó ń sọ̀rọ̀ rẹ̀. nítorí pé obìnrin kan èrò tí wọ́n ní pé nìkan ò lè da sáwọn láéláé dípò pé wọ́n dàjà wọn lọ. àwọn èdè tí ò da àwọn èdè orí ibú ni ọmọ ìlò fórogún rẹ̀ ọkùnrin ló gbọ́dọ̀ gbọ́n bàjẹ́ nítorí pé tí o bá ti lè fààyè sílẹ̀ kí àwọn kan ọmọ rọ́bìṣì ìyàwó mi létí rẹ̀ ìtàn máa sọ pọ́kàn ò lè gùn ìjọ padà ṣẹlẹ̀ oní ẹni pé ìwọ náà padà adáptẹ̀ ọmọ àwòkọ́ gbogbo tí ń sọ wà reasonable lóòótọ́ eléyìí gbọ̀ǹkan o àbí òye ọ ntí ó rọ sí ọ lórí ìwọ padà ṣiṣẹ́ wà láì ìkórìíra burúkú kan mọ̀ wá wà lọ́kàn rẹ síyàwó yìí wọ́n lọ sílẹ̀kùn rẹ fúnra rẹ̀ tani gbọǹkan kò dájú kó lè rẹ pé òun náà ti rí i pé ah ẹ̀dá kan ẹ̀ má bìí tó bá tún sọ̀rọ̀ rẹ̀ ó pò sí ńlá yìí ẹ̀ òun làwọn ìyá rẹ̀ lè dá ara rẹ̀ ọ̀bàlẹ̀ ni. tọ́ tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní bẹ̀rẹ̀ sẹ́ńtẹ́ lójú rẹ̀ tí ò sọ̀rọ̀ tó sọ̀rọ̀ tó sọ̀rọ̀ pẹ̀lú ògbó ọlọ́run obìnrin máa ń tó ń wa ọkùnrin kékeré fura oní oṣù sábàbí tó fi kọ́lẹ̀ tọba wa fẹ́ kọ́lẹ̀ torí pọ́ kọ́lẹ̀ yóò tún wá lọ ta kékeré subhanallah ẹ ti sòrò sọ̀rọ̀ yìí ẹ jẹ́ àti sòrò bẹ́ẹ̀ mọ̀lẹ́bí kàtó tó ń torí délé ẹ gbọ́dọ̀ fààyè sílẹ̀ fún rọ́bìṣì. inú ti jẹ́ pé hikima ńlá ń bẹ nọ̀rọ̀ anábìá Muhammad sallallahu alaihi wa ó ní ẹnìkan nìyẹn kò ma máa gbé ọ̀rọ̀ ẹnìkan nínú àwọn sàhábà mi wá bá mi o ní gbígbé wa ti bàjẹ́ o torí pé ó wù mí kí n máa yọ sáwọn sàhábà mi láì jẹ́ pé mo níkùn sínú sẹ́nìkan wa ẹ̀kọ́ ńlá ń bẹ̀ ń bẹ̀ yẹn ẹ má fira yín sílẹ̀ lẹ́ni hẹ́n lágbájá tẹ̀ tún sọ báyìí o náà tún ṣe báyìí òun náà ǹjẹ́ gbọ̀. torí pé lè jẹ́ pé ìgbà tó yọ sí gbogbo èèyàn ò ní kankan tó burú nínú sẹ́ni bọ̀dì torí tí etí ò bá gbọ́ yínkì inú ò ní bàjẹ́ so èèyàn gbọ́dọ̀ lo píríncípù yẹn lórí gbogbo ìgbésí ayé èèyàn inú òbí kẹ́ gbélé ayé ìlú àlàáfíà gbogbo ẹni tó bá ti lè fira rẹ̀ lẹ̀ kó fẹ́ máa gbọ́ nǹkan sọ ń pọ̀ òun àbọ̀ fẹ́ máa gbọ́ bàjẹ́ àwọn èèyàn wọ́n sọ tiẹ̀ náà fẹ́ lò wọ́n gbogbo ẹni tó bá ti ń ṣe bẹ́ẹ̀ kò ní ní gbádùn láàyè ṣùgbọ́n ló ṣe jẹ́ pé ẹ má fààyè lẹ̀ fọ́bìnrin tó bá ti níyàwó méjì tó bá ti níyàwó mẹ́ta ẹni tí ó jẹ́ ọ̀dà lọ́dọ̀ mi ọ̀rọ̀ ara rẹ ní kò máa sọ ní àṣàyàn rẹ kò máa ṣiṣẹ́ rẹ́díò ọ̀yọ́ tí ọmọ bá ń kásì àwọn àròyìn ẹlòmíì ayé tó ń wọ̀n tẹ̀ ìsinmi àjẹntọ́ ọba ti sọ wà tẹ́ ẹlòmíì náà local news tiẹ́ mo fẹ́ gbọ́ international news chocolate of international tó <laughs> lóde kálukú ọ̀sẹ̀ kéènì kó ní sinmi wá ìlà ìyàwó ṣe sábà bí tó fi kọ̀ ìyàwó kò sí ní tóbi nìkan fẹ́ bí kọ́ ọ̀pọ̀ ẹnìkejì obìnrin tí ó bá rí bẹ́ẹ̀ kọ́ wa sọ. lọ ọlọ́njẹ́ apé méjì lọ́ọ̀dẹ ọkọ mi tóbìnrin bá wí pépé nú àpé kíni kápé méjì bá wù. ìgbé ẹ̀ nígbà tó ti jẹ́ pé wọ́n nìkan lọ́ọ́ wà lé olóòrẹ́ ni tí ọmọ ọba ọ̀nà tí ó kíní kan mo bá ní kí n fẹ́ lọ́jọ́ kíní kò ní dá fún ẹ̀dúnà <laughs> pé ẹ àwọn bàbá wa wọn ní ká nìkan pọ̀ yíyẹ ní àwọn bàbá yìí wò káàwé tó lè ọmọdé tá a bàbá tó ń torí di eléyìí èèyàn gbọ́dọ̀ jẹ́ kíkọ̀ fàyè sílẹ̀ fóbìnrin kan kọ́mọ́ tí ọ lọ síbi kọ̀ọ̀kọ̀ obìnrin kan. tó torí ẹ̀ anábìá sọ̀rọ̀ bá àdìwàdì sẹ́lẹ̀ tó sọ̀rọ̀ yìí èyí tó gbà lérò pẹ̀lú rẹ̀ ju ń ta kà lọ. sẹ́wọ̀n pé wala tas'alil mar'atu kò gbọ́dọ̀ béèrè eléyìí ló kéré jù lóun tóbìnrin lè wọn à ní béèrè directly indirect speech torí rẹ̀ ìwọ lọ́wọ́ àgbà wọ lọ́gbọ̀n o ò sì gbọ́dọ̀ mistakenly kọ́ sọ ìdá ìyàwó kan létí ìyàwó mi torí wọn náà ló fún ní agbára tí ó sì máa wọ́nà kó fi lélẹ́yìí dànù tó lè jẹ́ gbèsè jẹ́ ń bẹ̀rù. kí ni àǹfààní tí wọ́n fẹ́ mú nu kọ́kọ́ rẹ̀ ọkọ ìyàwó kan kò sáǹfààní kankan tó fẹ́ mú bẹ̀. tí ìyàwó kan bá lọ omi tó ń bọ̀ ẹni tó sì fẹ́ ó lé ìyẹ́ tí ara yín bẹ́ẹ̀ tí ń bọ̀ òní òní lè mú un. tó kẹ́ni tó tún mọ́wọ́ rẹ̀ ó wà lé tí ò péjú ẹni tó mọ́wọ́ lọ tó báyìí ti fẹ́ fi oúnjẹ alẹ́ oúnjẹ ọ̀sán lòún fi lẹ́yìn náà kí ni yóò lè mọ̀ nínú kófin pọ̀ lè ṣe inú wa bí ẹ̀yìn ọkùnrin tí ẹ̀yìn ọkùnrin bá pọ̀ ni ṣé inú wa bí yẹn ẹ̀dá ọ̀fà ha kí á ní bí ó fi lò obìnrin tó gbìn tó bọ̀rọ̀ ẹ̀ lọ́yẹ̀ fún ọmọ ẹ̀ sí wàhálà òdojú sùn wọ́n kàn máa bára wọn jàbí adìẹ ni tí wọ́n ti bá má kókó wálé wà sẹ́yìn èsì adìẹ rẹ̀ tẹ́ bá mú àkùkọ tuntun wá lé tẹ́ bá wá bá wà pọ̀ ẹ bùrọ̀ àwọn ọ̀fẹ́ para o wà láì bá ńlájà gan ọ̀kan lè kú ẹ̀ ń bú ń bẹ̀ làwọn obìnrin bẹ́ẹ̀ làwọn obìnrin ó sì yẹ kọjá pé solidarity forever ó pinnu sóbìnrin solidarity forever kí lè pọ̀ gbígbájọ́ ọ̀rọ̀ rẹ́rìn níwájú tí ń tójú wọn bá ti jọ ṣe mẹ́rin tó máa kóra wọn látòkè tó kó mọ́lẹ̀ tó là mọ́lẹ̀ pé kí ni ìwọ owó ń bọ́ ń bẹ̀ àwa rírẹ o <laughs> tẹ́lẹ̀ ìtumọ̀ sí pé ọ gbọ́dọ̀ wá fún ọkọ̀ orogún rẹ̀ gẹ́gẹ́ bí olóò ṣe gbọ́dọ̀ wá sí wọn kọ̀ torí ló ti jẹ́ pọ́ dáa púpọ̀ kó kó sọ fọ́kọ rẹ̀ pé láti bí ọdún mẹ́ta mẹ́rin tó ti fẹ́ mi ọ̀rọ̀ kò ti fẹ́ lòmù. kí ló burú mbẹ ìwọ tó ẹnkọrẹjì ọkọ kókó fẹ́ lómi tí wọn náà lọsọ pé kọkọ lẹ abẹdẹ tí wọn náà wà fẹsẹ̀ àwọn nìkan máa gbà okùn ṣòkòtò tó ní máa bó ti sọ fún ìyàwó rẹ̀ pé ẹ mọ kan tí mo sọ ẹ mọ lọrọ kan ẹ kí ni ẹ màá lómi yìí ń <laughs> so eléyìí lé ní wọn da wọn lè jẹ jẹ jẹ tàwọn tó ti o outside the field wà. àwọn tó ti níyàwó kọ̀ọ̀kan ó sì rọ àwọn lọ́rùn kó wọn máa ronú ẹlẹ́ẹ̀kejì àmọ́ rò béèrè kan tí ò lórí lọ́wọ́ táwọn kan máa béèrè kò tí ì fẹ́ ìyàwó kankan bá láàrin ẹjọ́ tá àti ẹ̀ lè so igi fóbìnrin méjì ń dọ́kan áà <laughs> ọkọ̀ọ̀kan fẹ́ kàn náà nì wọ́n bá fẹ́ kàn kó o bí ṣe rí o yóò lè fẹ́ méjì ìwọ owó tó o túmọ̀ sí pé obìnrin kan ò gbọ́dọ̀ tọrọ pé kọ́kọ́ wọn kò obìnrin kan lẹ̀. kódà ìbẹ̀nu yìí máa pé títí ọkọ bá dapò pẹ̀lú ìyàwó mi tọkọ fi wá kọ́ lẹ̀ kò yẹ kí inú ìyàwó tó wọn kọ́ lè dùn wàláhì tàlá ìbẹ̀nu yìí máa nì kò yẹ kí inú rẹ̀ dùn torí ẹ máa o tọkùnrin bá tilẹ̀ ti kọ́ ẹnu rẹ̀ pé mo kọ́ yóò yíyí fún láyé yìí láti kọ gbogbo obìnrin lẹ̀ tó ẹ̀ bá ti sọ tẹ́bá ti lè sọ́rí nínú àwọn wípọ̀nù torí rẹ̀ mọ́jọ́kàn rẹ̀ balẹ̀ tọkọ rẹ̀ bá ti lè lóru rẹ̀ rí ó lè ti nàwọ́ náà jọkàn torí rẹ̀ ìbànújẹ́ yẹn ó yẹ kó bá gbogbo yín ni tọkọ bá ti lè kọ obìnrin kan lẹ̀ ẹ̀yin tí ọkọ lẹ̀ wà láàbí tẹ́ bá ń gbé tọ́ rẹ̀ mì tí yín náà ń bọ̀ ló kọ́ yín ọkùnrin tí ò tí ì sọ́rí ẹ̀dá kan ẹ̀ má sọ̀rọ̀ gbogbo nǹkan tíyàwó yín bá ṣe ẹ bá wọn wí ẹ mọ sọ pé mo kọ̀ ọ́ lẹ̀ o torí mistake sísọ tọ́lá ti lè ṣẹlẹ̀ tó ti ṣẹ wàláhì yóò mọ abẹ́nu tí ó wà ní tòsítòsí ẹ̀mí rẹ tó mìíràn bá ṣe ọ ọkọ̀ náà lẹ́nu sí kéèyàn kúkú má ṣe for the first time protection la bẹ̀ẹ̀ bẹ̀ fún yàn nù gbèsè ayé yìí àmọ́tẹ́ bá ti lè ṣèṣì kọ́ obìnrin kan lẹ́rìí ẹ̀rí pé kọjákọjá ní ọmọ wa sẹ́nu yín so kéèyàn kíá kéèyàn tẹ kíá àrùn yẹn torí ẹ̀ alábi sallallahu alaihi wasallam nínú rìwáyà ti imam muslim àfikún wa ń bẹ wala yasum al-muslimu ala sawm al-muslim mùsùlùmí ò gbọ́dọ̀ ọjà mùsùlùmí náà sọmọ pé kò gbọ́dọ̀ ọjà mùsùlùmí tà ìrìntà alákọ̀ọ́kọ́. bákan náà tààyàn ó tún kárí rà gbogbo ibi tí wọ́n ti sọ títà tí sọ rírà ó kárí títà àti rírà nínú ṣẹ̀ríà gbogbo ibi tí ti sọ tà ó kárí rà gbogbo ibi tí ti sọ rírà ó kárí títà ṣùgbọ́n wọ́n tún wá sọ fún ọ̀gbọ́dọ̀ ná ọjà tí mùsùlùmí ná ọ̀sọ́hún òní nínájà torí ẹ̀kọ́ máa pè nǹkan dáadáa sin ọ̀làǹkó ni alimusawama alimusawama so ọ gbọ́dọ̀ gba ọjà mùsùlùmí náà máa lọ́wọ́ onínájà yẹn máa lọ máa lọ síwájú wá tiẹ̀ lọ síwájú tí ọba rà á tẹgbẹrẹgbẹ tẹgbẹrẹgbẹ tí wọ́n tún padà gbàdẹ wọn náà lè wá náà. gbogbo ẹ̀ kíni ni islam fẹ́ fàyọ kọ́ mọ́ sí ìkùnsínú láàrin wa alimuslimu akọlimuslimu alimuslimu akọlimuslimu ẹ̀rí tí wọ́n sọ pé àlẹ́ sẹ́wọ́mi mùsùlùmí sẹ́wọ́ mùsùlùmí ọmọ ya mùsùlùmí ni yàwọn ìjọ ti ṣíwájú àlẹ́ abẹ́yẹ àkìyì àlẹ́ musulumu omo àkíyì musulumu ni gan wọ́n ti ní àlọ́ tọ̀lẹ́kọ̀ ọ̀kùtì ha ọ̀kùtì ha alimuslima. wọ́n túmọ̀ sí pé tó bá gbé káfíìrì lọ́kọ́ fẹ́ mùsùlùmí lè tọrọ pé lọ́gbọ́n lé gbogbo àbí èyí wa lé sí lé dánú gbogbo. sòṣùgbọ́n tí ọba jẹ́ bàkàtàbíà o wọn pé káfíìrì ni bàkàtàbíà kìí sọmọ ẹ̀yà rẹ̀ ṣùgbọ́n ọlọ́run gbà pé kán fẹ́ wọn màtẹ́lẹ̀ ti gbà pé kán fẹ́ wọn ò lè sọ pé kọ́kọ́ lẹ̀ amẹ́lẹ́sẹ̀ eléégún abẹ́ ń ṣe kẹ́ ẹ túbá ni o kẹ́ ẹ bá túbá tó bá jọ́ gbẹ̀ndà òkèèrè àmì ẹtì gbọ́ o adúgbò pẹ̀yìn èsè àmì ẹ̀jì sẹ́fẹ́ ni ti ń ṣe fa abẹ́ jíṣẹ́ kálukú ya rọra dákẹ́ lọ́la òkèèrè àmì pé pé ọlọ́wọ́ àbá ń bẹ́ náà pé kásí ń bẹ lè má mà wọ́n sọ pé mi ọ̀ mà àwọn mà ládùúgbò yìí abóròdé wà ládùúgbò yìí abíóró wà ládùúgbò yìí kí ló pápọ̀ pẹ̀lú rò ìbọn mo lérò ha ẹ máa sọ pé tọ èyí tó ẹlẹ́sẹ̀ ní ìṣẹ̀ṣẹ̀ wò bá wọn ṣe òun tó àdìgbì ló wà ọlọ́run bá yí ọ padà sí dáadáa ọlọ́run bá yí ọ padà sí dáadáa yóò kó ọkọ ní dágbàdàgbà kí lẹ́yìn sọ tí dùn ó rí ìjọ ń bọ̀ tọ́lọ́ tún dọ̀ pàwápọ̀ bọ́ọ̀ bá gbọ́ òṣòrí rẹ̀ bọ́ọ̀ bá sì gbọ́ tí bọ̀ eléyìí jẹ́ bó ti ṣe jẹ́ adigun fọlọ̀ torí ẹ̀ hadith méjèèjì àwọn kan tó kó sínú ẹjẹ́ amójútó ẹjẹ́ ajẹ́ mùsùlùmí táni mùsùlùmí olóyìn tó gbọ́ ànábì rẹ̀ sallallahu alaihi wasallam tó tẹ̀lé táwọn ìyá àwọn aláìsẹ́ kan sí àwọn atáàmù wọn gbọ́ kó ànábì pàṣẹ wọn lè jọba wọ àwọn làwọn lò èyí tí ò bá wọ àwọn láì kíra àbìdí ni àwọn kà sí. <laughs> àwọn kanú alukuraan pé láyé kra àbìdú ẹgbẹ́ ìsèǹbàtọ́ tó wúlò àbí èyí wa tó ntànà bíbá ti sọ fún agbọ́dọ̀ tẹ̀lé ọlọ́run bá la ń bẹ̀ pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó dára jù táwọn ròyìn rẹ̀ tó ga jù kó fún wa ní ìmọ̀ kọ́nà wa lọ láti máa ṣe nǹkan dáa kó lè wa jìnnà sí ti ọ̀dà subhanaka allahumma wa bihamdik ashhadu an la ilaha illa anta astaghfiruka wa atubu ilayk